dédé ìwòye àkójọpọ̀ ìròyìn ló ń dé sí etí ìgbọ́yín láti lè ṣe àmóhùnmáwòrán Africa Edge TV tá a fi kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún ìgbìmọ̀ tẹ̀kótó ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórí ọ̀rọ̀ ìbùfọ̀ epo ti jábọ̀ àbájáde èsì ìwádìí rẹ̀ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin fẹ́ kí àjọ elétò ìdìbò yọ orúkọ àwọn òkú kúrò nínú ìwé àtẹ olùdìbò ilẹ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun fi ojú àwọn ìbejì kan hàn pé ọwọ́ tẹ̀ wọ́n pé wọ́n lọ́wọ́ nínú ẹgbẹ́ òkùnkùn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ìgbìmọ̀ tẹ̀kótó ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórí ọ̀rọ̀ ibùfọ̀ epo ti jábọ̀ àbájáde èsì ìwádìí rẹ̀ ìgbìmọ̀ alábẹ̀ṣẹ́kẹ́lé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ilé ìgbìmọ̀ aṣòfin gbé kalẹ̀ lóṣù kínní ọdún 2023 láti lọ ṣe àwárí ohun tó ṣẹlẹ̀ sí ibùfọ̀ epo ilẹ̀ yìí àti èyí tó gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ iye epo tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń lò ti fi àbọ̀ ìwádìí wọn jẹ́ ilé àbẹnu abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ọ̀nàrẹ́bù fẹ́mi gbàjàbíàmílà ló gbé ìgbìmọ̀ ọ̀hún kalẹ̀ pẹ̀lú fífún wọn ní ọ̀sẹ̀ mẹ́rin láti ṣe àbáyọrí iṣẹ́ tí wọ́n yàn wọ́n sí ọ̀hún àmọ́ tó gbà wọ́n lé ní ọdún kan nígbà tí wọ́n ń jábọ̀ ni wọ́n ti sọ ọ́ di mímọ̀ nípa àwọn ìgbésẹ̀ tó yẹ àti ọ̀nà tí wọ́n lè gbà láti ṣe àtúnṣe ibùfọ̀ epo lórílẹ̀‐èdè yìí ọ̀nàrẹ́bù abdulgafar abdullahi tó jẹ́ alága ìgbìmọ̀ tó ń lọ ṣe ìwádìí lórí epo tí orílẹ̀‐èdè nàìjíríà ń lò lójoojúmọ́ nígbà tí ọ̀nàrẹ́bù ganiyu johnson sì wà ní ìgbọ́nu àtúnṣe ohun tó ní ṣe pẹ̀lú ibùfọ̀ epo ilẹ̀ yìí nínú ìròyìn mìíràn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin fẹ́ kí àjọ elétò ìdìbò yọ orúkọ àwọn òkú kúrò nínú ìwé àtẹ olùdìbò ilẹ̀ yìí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè nàìjíríà ti rọ àjọ elétò ìdìbò láti wá ọ̀nà bí yóò ṣe yọ orúkọ àwọn òkú kúrò nínú àlàyé ìwé àtẹ ìdìbò orílẹ̀-èdè yìí èyí ni ìpinnu wọn lórí àbá tí ọ̀nàrẹ́bù lékè abéjídé dá pẹ̀lú àlàyé pé orúkọ àwọn òkú sì wà nínú àwọn ìwé ìdìbò orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ló ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ pé kí ilé wá ọ̀nà tí wọn yóò fi yọ orúkọ àwọn tó bá jẹ́ pé tí wọn ò kópa nínú ètò ìdìbò méjì léra ó lọ́ra kúrò nítorí pé kò sí ibi tí wọ́n ti máa ń rí orúkọ àwọn tí ó bá dìbò nínú ìwé ìdìbò ní àfikún ilé panupọ̀ ṣàlàyé pé ètò ìdìbò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn ènìyàn kò bá ti kópa kò yẹ kí irúfẹ́ orúkọ wọn wà nínú ìwé ìdìbò orílẹ̀-èdè yìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ti fi ojú àwọn ìbejì kan hàn pé ọwọ́ tẹ̀ wọ́n pé wọ́n lọ́wọ́ nínú ẹgbẹ́ òkùnkùn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun ti fi ojú táyé àti kẹ́hìndé adélékè hàn gẹ́gẹ́ bí ẹni tọ́wọ́ tẹ̀ pé wọ́n lọ́wọ́ nínú ṣíṣe ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú àlàyé pé ọwọ́ òun ò mọ́ lórí ikú tó pa ọkùnrin kan tí wọ́n pè ní Abíọ́dún Àpálára ní ìlú Ẹ̀sà Òkè Abíọ́dún Àpálára ó ní ó dágbére fáyé lásìkò tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣe ìkọlù sí ara wọn ní ìlú Ẹ̀sà Òkè alukoro iléeṣẹ́ ọlọ́pàá DSP Yẹmisí Ọ̀pálọ́lá jẹ́ kó di mímọ̀ pé ọwọ́ tẹ àwọn ènìyàn ọ̀hún nípa bí wọ́n ṣe ta wọ́n lólobó àti pé wọ́n ti wà nínú ìwé àkọsílẹ̀ pé wọ́n ń wá àwọn bèjì ọ̀hún ní àgọ́ ọlọ́pàá lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìwà jíjẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n lọ́wọ́lọ́wọ́ ni pé wọ́n ṣe ọmọ ẹgbẹ́ òkùnkùn òun ìpànìyàn àti ohun tó ní ṣe pẹ̀lú ìwà adigunjalè nígbà tó sọ ọ̀nà tí ọwọ́ fi tẹ àwọn ìbejì ọmọ ìyá kan náà tí wọ́n ń kówó ẹbọ ọ̀hún ọ̀pálọ́lá jẹ́ kó di mímọ̀ pé ìlú ẹ̀sà òkè ni ọwọ́ ti tẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún pẹ̀lú ẹ̀sùn pé wọ́n lọ́wọ́ nínú bí ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ṣe polówó fún Abíọ́dún Àpálára ẹni tí òun náà ń ṣe ọ̀kan nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí a mọ̀ sí buka. àkójọpọ̀ ìròyìn òní jù báyìí lọ lórí ìkànnì Afric Edge TV ẹ máa tẹ̀lé wa káàkiri lórí ẹ̀rọ ayélujára at Africa Edge TV kí ẹ sì má gbàgbé láti subscribe sí YouTube channel wa at Africa Edge TV Ọbáṣọlá Ọlárẹ̀wájú lóníròyìn yín.